you. ṣàkè mi má gbà mí o àfàì ó ní èèyàn mi è ṣàkè mi má gbà mí tẹ́lẹ̀ fàì ó ní èèyàn mi è ṣàkè mi má gbà yó àfàì ó ní èèyàn mi è ṣàkè mi ìyẹn gbẹnu mi gbà bẹ́ẹ̀ pẹ̀lẹ́ mi. bá mi tẹ́lẹ̀ fàáyì ó ní téèyàn mi ẹ ṣàkèmí má pa yóò wà fàáyì ó ní téèyàn mi ẹ ṣàkèmí ìyẹn gbẹnu mi gbà bẹ́ẹ̀ pélé mi nínà èmi máa tán ìwà yòǹgàn tán bí ẹ lò ìyẹn gbẹnu mi gbà bẹ́ẹ̀ pélé mi nínà èmi máa tán ìwà yòǹgàn tán bí ẹ lò. mẹ́fì mẹ́fì rẹ̀ mi yàn kúpọ̀ máa kó máa jẹ́ mi yìí ó wà. manasani mabendani mabinjani mabindani mabinjani mi kẹkura yóò wá jọmọ ewalẹ dá gbèsè mẹ mi kẹkura yóò wá jọmọ ewalẹ dá gbèsè mẹ mi kẹkura yóò wá jọmọ. Nice one, nice one, nice one, nice one. Great good juice in the building. You can watch us live on the Facebook and YouTube. Just search for Ghana to Red Hill. Ah, na, na, na, na, na, na, na, na, na, na. Ah, I saw from Kweku to and Sabulai. Eh, Mark Bratton, you more I will play it with my Lord. the legend is in the building. Kwekuntu, kwekuntu. Kwekuntu. Zolo naneho, avene zolo naneho. Zolo naneho, avene zolo naneho. Zolo naneho, avene zolo naneho. Zolo naneho, avene zolo naneho. Mo mo mo mo mo mo mo mo mo mo. yɛkɛ makwa nnwom wɔfa ɛnwom no deɛ dɛ yɛka sɛ yɛbɛdi nwunu akyi ara kyɛ sɛ saa kwe kutu ɛwɔ fie ha kwe biribi abɔkɔ deɛ nyame adom abɔso na ofia no ka de yi yɛwa durom kyale ofie no ofia no ofie no ofia kwe kutu yɛwa yɛwa wɔkɔ kyale wokyɛ system ani yi saa sɛne wokae no saa makyɛ na ɛnyɛ mepɛ nkurɔfoɔ dodoɔ no naakyɛ yɛhwɛ nyame anim hmm ina osu sɛ nea ɛyɛ a wohyɛ me nkran no sɛ koe menim sɛ wakɔ sun splash yeah. on several occasions yeah. um, music music, music yeah. uh, several occasions yeah. me started free fan world you know mm. uh, you know me very well you know but eh, mbaayɛ a ɛnyɛ sɛ woha wo ta saa ɛɛ mm. eh, sɛ wotwɛn nyame mehu yɛ deɛ menim nea menya oh, Onya wiye ni de. Minim ni amenya. Which means that uh, if you have life, we have everything. everything. Yeah, of course. Yeah, yeah. So you have to. I mean, just take your time, encourage yourself, and move on. You know, life is not competition. You are not competing with anybody. Exactly. You have your own race, so just go with your peace. All right. And my mom, my mom, my mom was embarrassed. <laughs> so you have your own hmm. race, so just go with your own pace. Yeah, man. So that you eh, it rhymes. It rhymes. Uh, it rhymes. But I get one new water. <laughs> Eh, ke won nune ke no bachelor no ke kami. E kami di. Yeah, man. Ge gidi kura. Yeah, man. Respect. Chale kwekuntu is kwekuntu. Um, kwekuntu, hmm. as the name sounds, I'm a Ghanaian, Ghana, born and bred inside Gamashi. Gamashi. Uh, yeah, Kolewoko to be precise. Kolewoko. Yeah, man, Kolewoko. You know, I started with uh, the Okolizis, mm. yeah, the big guys, you know, you know, the parties. Yeah. Party dancer. Party, the dancer. Yeah, yeah, man, I, uh, yeah, Is man. he still alive? Yeah, he's now living abroad. Oh, okay. Yeah, Germany, of course. Yeah, Germany. Germany party, I think so. Party, who used to be all uh, the music, music then times. Yeah, man. Who used to dance for uh, uh the uh, Sliver Uh, musicians like uh, yeah, uh, yeah, Uh, Bravo and stuff. Charlie you know, party. he's a big guy. Yeah, you party. know. Yeah, he, he, he, if I would say, mm. ɔno na ɔbie nkurɔfoɔ anim ne asa ɛwɔ eh, ɛnyɛ eh, akra pɛ akra na competition wɔ paa oh, na yɛwɔ champions ɔno nso wɔ ne masters wɔ yɛwɔ lorisoto mu yɛwɔ jerikote mu yɛwɔ alote mm. isaac alote mu na adi mm. wati ase ba ɔno no eh, ɔhyerɛn ɛma obiara pɛ sɛ ɔfollow no full steps so uh, i also look up to party okay. though we were we were brothers if i would say mm. by then serious brothers age groups but he's he's serious in what he was doing by then. I was by then the dancer okay. before I switched to uh, music. Music. Yeah, man. So I know more mus- uh, dancers mm. than musicians even. Wow. Uh, you understand? So, Kwe, as you asked me, um, I, I, I completed my school. Mm. I would say completed my school at St. Thomas Aquinas Secondary School. Okay. At Osuari. Wow. Uh, in St. The, in the Thomas ni- Aquinas. Yeah, in the 90s in the 90s. You know, so immediately after that, um, uh, that year, that completed, mm-hmm. that the 95. Yeah, 95. <coughs> 95, yeah. yeah. Wow. Yeah, yeah, I determined to go straight into entertainment. Mm-hmm. Yeah, man. When I was in school, I quite remember I was the cheering squad leader. Oh, okay. Yeah, man. So I used to compose my own German song to cheer the school teams. You know mm. what I'm mm. saying? Yeah, man. Mm. Uh-huh. So, um, mekan mekan is a ɛnwom no deɛ wɔ mu wɔ me mu eh, mepɛ eh, ɛyɛ eh, a mepɛ mm. yɛba a nti asɛm first oh, na god be so good saa saa fan saa na mm. tan ne mu ne fan mu oh, na nyinaa ɛhyɛ sukuu atare de ba oh, na tanyani mpɛ sɛ meka biribi kakra mhm. sɛ bia nkurɔfoɔ bɛhu sɛ nipa kyɛ na ɔboafoɔ so bɛboa na ɔmboa no akyare yɛde sas kɔɔkɛnekɛ no bua lɛ bawae <laughs> yeah we shouldn't die with this yeah, you know what i'm saying yeah, yeah. help yeah, it's true it's true ɛwae kyale uh, you see mm. um, tiktok they were in group they, they were good not today yeah. you know they, they, they, they are tanyani and tiktok tiktok they were group No, uh, they were in a group. In the, like okay. Nature and Agony and Natty Strangers. Nature and, and agony. That's that's Nature and Agony is Chinese group. Okay. And Natty Strangers oh, is TikTok, TikTok group. Right. Yeah. You know, Kokudia is my friend. TikTok is yeah, my friend. Kokudia. So, yeah. yeah, you know. He eh, eh, formerly resided at Manprobi, Manprobi, yeah. yeah, yeah, and Manprobi and DC, you know, DC, we are one. Yeah, yeah, yeah, yeah, It's now in DC. Uh, uh, yeah, yeah, yeah. yeah. Uh, so, mm. Uh, uh, I proceeded. Okay. So I became the Great Accra Dance Champion of the year 2000. Okay. And after that very competition, I decided to uh, shift again to music. Okay. Do music and see how it will go. It and mm. Ekoye. Okay. Eh, nyame adum Ekoye paama. Queens ne ba kakra Oh, enya Queens asem. <laughs> Eh, eh, eh, audition, say, okay audition na yɛtwusu wa kyerɛ sɛ eh, yɛkyerɛ sɛ oh. biribi wɔ mu nea ɛwɔ mu no nim as i be telling people that i mean if you have been nominated in a particular award scheme it means that you have been recognized it means that you've already won yeah, so if you are able to be chosen through many people mm. as uh, one of the greatest one of the uh, i mean competitor yeah, that, so it means that you've done well yeah, because you were selected yeah ɛwɔ so nti o yɛ adeɛ. ɛɛ you know you ɛ ɛ some people don't know ɛ uh, kwame eugene. Yeah. kidi. Mm. they were part of MTA hitmaker. Yeah, yeah, yeah. but they couldnt win. Yeah. but ɛnna wɔn blow. Yeah, yeah. but I na more platform no. Yeah, yeah. wati ase. Uh -huh. so. my point of correction. Yeah. Uh, uh, the the the the one. Kwami uh, kidi won. no no the no no kidi and uh, kwame eugene. ɔmo yeah. nyinaa win ni. you sure. yeah. Odo Kontakra ɛna ɛyɛ the first winner of MTN Hitmaker ah, so oh, Minya history ni nyinaa de free hɔ nom sa. Oh okay yeah. okay. You know they they did well they were in the finals and stuff but they couldn't ɔmɔ mu win kura yɛn hɔn sa o. Ba n sɛ ɛɛ TV3 time a Pakosi wɔ no. Pakosi. Ɛɛ eh, Pike. Pakosi a ah, Pike akɔma na. Ɛɛ eh, ɛyɛ eh, I don't know. Yeah Pakosi akɔma ya Pike. Ɛyɛ ɔno wɔ very strict. Yeah. Ɛyɛ ɔno bua mi maa mi nya experience more. I ɔno woyɛ list mistake a wobɛkɔ bɛɛ sɛ three weeks mm. anaa four weeks suspension eh, eh ansa na waba because ebi a wowu sa na wahwe so sɛbi wokafra wohwia mu sɛbio ayɛ radio ɔbɛka kyerɛ sɛ no are you singing or you are doing this no saa nyama nti wow. baagosi deɛ waboa nkurɔfoɔ bebree mekae sɛ tam a me eh, starti eh, hmm. audition wɔ oh, tv three no ɔno ɔtumi frɛ me oh coleman kan cale fɛn ko nin kɛ fɛn ko nin kɛ fɛn ko nin kɛ fɛn ko nin kɛ fɛn ko ne ɲinaa buwa mi usu usu wa buwa mi because any time I hear me tinu oh Kobe Rich hmm. o de ye n kan n kan n kan se akyirikyiri da hmm. de bi a o kan ni mi nim nti ɛnu nso mi di respect to wɔ oh. nti to to conclude um, uh, mi yina uh, hmm. eh, kweku ntu no ɔyɛ. Mm dancer com musician Okay. Our brain ho ase Our brain. yie a ne nnwom nso wotia ɔnwom bebree me ɔnwom bebree bebree but ɔn sɛ ɔboafoɔ ɛna ba meda nyame ase sɛ ɛnɛ wafrɛ me a menim sɛ ɛnɛ nyame yɛ adom ama me nso minsa aka me bɔfo ɔboafoɔ yɛ wobɔfoɔ eh. odabisi olage mɔ mia achim yoni achim laate si je ngɛlɛ yin si. achim bɛ fana fana achim o bɛ laate. o mi ni je achim laate. ni achim n'o di achim o bɛ laate mi ni je achim laate. ok laate lɛ bɛ ko a pe dabi ɛɛ eh, eh, latɛ eh, o de ye ma kɛ nkɛ atim kɛlaatɛ. atim kɛlaatɛ. ɛɛ atim yɛ wɔyɛ ɛɛ ɛɛ yɛrɛ yɛrɛ kofi ni mu bɛ. ɛɛ ok ɛɛ o ta kɛ o ma bɛ fifty fifty. fifty fifty lajɛ ka ɲɔni kura. <laughs> ok o se o papa yɛ hundred percent. ɛɛ papa yɛ ɛɛ hundred percent ɛɛ ɛɛ it's your interview ehyí mi pẹ́ fún ẹ ọbẹ̀ abasi wọ we have to we have to strive still. ǹjìnìyẹ ọ kọ́ mọ̀ fà kó yẹ jẹ mọ̀ nà kàn yẹ kó fi ni ọba jẹ yẹ. ọba jẹ yẹ because abasi bo kọ́ rich. gbẹ̀nẹ̀ rẹ̀ mi ṣe ba ẹ̀ eh, iná wo kyẹ̀wò wọn n'o kyẹ̀wò yà kẹ́ńbà bi yẹ ní bá wọn yẹ Ghana Talk Radio studio yẹ. Uh, eh, very, very, very, very, very nice. Neat and beautiful. Very, very. If you are not civilized, sorry you can't enter into this uh, studio. You know, you need to comport yourself when you come here. Shout out, shout yeah, out, man, yeah, man, respect. You know, people have been saying, you know, X just entered and was like, Charlie Kobe, wow, I just love this studio. I've been entering many studios, but this one is perfect, excellent, hundred percent. You know, that's how we do our things. Yeah, because, man, you know, yeah, our manager and our CEO, they know what they are doing. Yeah, you know, man, understand. Yeah, so yeah, big, man. big shout out to yourself yeah. for that one. Okay. Uh, it, you know, uh, from there, who motivated you to become a musician? Uh, uh, uh, as as I, a top artist that you learned from, you were listening to, you felt like Charlie, I want to be like this person. Yeah, yeah, yeah, yeah. okay, make it say tiny. Chinese. Yeah. Ale che kankpe. Eh, ale che kankpe. On say, sa time na mi su mi ye. Okay. But na mi pe asano sing music no nti ɔno ɔyɛ a ɛyɛ mm. mi dena mi siri si ɛɛ panipani ɛlɛ gbeli ɔgan yi kyerɛ sɛ ɛɛ nipa wo yi de kyale nkan no ɔkan o na nkan no nso yɛwɔ mu different yɛwɔ ɛɛ gye sɛsɛ asakyɛ laabiɛ solobi na mi wi ami ga laabiɛ ɛɛ solobi na mi wi ami ga ɛɛ solobi na abi ana kya mi labaadiɛ mi ma fo bo because amekɛ kakɛ labaadiɛ laa people are bad. are bad. <laughs> nice <laughs> you understand that? Oh, I yeah, so I mean, educating you on so, no, so that you so don't they do this. it. La. Ọgbọ́n tó jẹ́ mi lọ́kẹ́ ńlá bá díẹ̀. Kọ́kẹ́ ẹ lè to America. Los Angeles. LA, Los Angeles. Some <laughs> people they cut down short. Yeah, yeah man, that's la for you. Ṣùkọ́ tẹ̀jẹ̀ mẹ́rẹ̀ jẹ́ sáko ka ó ṣàwọn ẹ̀ la. La. Kókẹ́ la bá di. Dàbí. Bàgà oúnjẹ la. Ò sí sábà àtọ̀ jẹ́ la bá di. Ẹ àtọ̀ mi la bá di ẹ̀ tẹ̀ sí. Bàbá Chak gbẹ̀ mọ́. Bí àná ẹ̀ lẹ́yìn ànùkọ́ àtọ̀ jẹ́ la. La. La ewo ko le no ke o chale fa ne la badi e awa ke ku e eh no gegbe no ku lo nuko ake achoje nla la eh si achoje nla am mo different it differs from nungwa bi keteshi bi nungwa sebi o ke ba ka ke to be ni migan ni gan mo shi yen ma ka ke duna e ba ka ke guna oh okay okay e e ja ke ni mi tɛmɛni tan na fɔ min ye ɛwɔ le duna kɛ guna guna ɛwɔ mɛnɛ o tɔ min ye wa ka se min mɛnɛ tale tu yalɛ ni tude yalɛ ni ga tude <laughs> wow guna guna guna guna kɛ duna ɛɛ nice one so that's the only difference ɛɛ eh, saa difference fɔ n wa ba ni ɲinɛ ci don wekani di a ọbẹ ti wesu kan yẹn báyìí sẹ asanti ni fanti o sẹ fanti. ọ̀dà wọ́n ṣe bàbí ẹ̀ wọ́n ṣe ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹlẹ́ yóò tẹ̀wá ní ta wọ́ lẹ́nu ọ̀gá fàtẹ́nù ọ̀dí yẹn tọ́gà nù lɛpɛ fante po enu eh, fante ɔyɔ la mɛ n ye wiye fante. ɛkɛ ɛkɛ to ɛkɛ to kɛ ɛɛ anukali. ok o ye o ye o ye gun na kɛ dun na. iwɔ bɛ ni iwɔ gɛn tɛ o tali gan yɛrɛ de ye sɔn wɛrɛ. ɔ tan ni yɛ mɛ mɛ gan iwɔ iwɔ ɛɛ. iwɔ laagan. laagan ɔ ok. e bi iwɔ gan wa si ne ko. ɔ laagan ji gan dɛ ca. ɛɛ min ye naka naale. naka o naale e eh, tɔmɔ ɛɛ tui kɛ fante. kɔsikɔ kɔɛ wɔ gan wa si yɛ wɔ gan wɔ kɛ bulɔfɔ blend dɔ Oh, okay. Ona shi lame kame yue. Ame yue kron. Ame yue gan kron. Ni mile cheke ndo nje na ka oye. Oni mi shi. Eh dano mana gan kron bi ani. Ye gan won shi. Jo nupa ko ni yen fa. Because you te kewo yue pidgin. Alo accurate uh, dictionary. Mm. Be be be again. Uh, sese ganen no. Oni mi shi. Eh ɔtane gyi mɔne nkwɛ first hye eh, second mɔne nkwɛ ne ane ba mahyɛ dwogbo ane na kɛkɔɛ neɛ manyama feyɛ chale efemi tuma wɔ ye komi kɛ gɛlɛya <laughs> chale chale community nti ɛɛ apart from um, uh, tiny no yeah. samini Batman. Eh, on sɛ mi mi ɛdi si bɔn na mi mi tran Livingstone so. Okay. For years Livingstone na yeah. by then eh, Samini na wɔ sesi akora ni maami nyina hɔ mi kɔ num ni maami pito na de ya. Ɛɛ dɛ mɛ ya ya Samini yeah. maami tɔn pito. Ɛɛ o o debi ase yɛ wɔ ɛɛ ne nyua ne nyua assemblyman ni kura Andrew kura ye madam funa de oh. yɔ. Andrew eh. assemblyman. Ɛɛ nti. Cari du kan pe di baba isɔn na.

ɛna that woman so nso yɛ npp na no pray for beach road mm. side hɔ. Uh, nika emilia emilia ah later ọkọ owó yẹ ọkọ owó yẹ ọkọ owó yẹ say ọyẹ ọyẹ i think say uh, okuta bigger post than oh. he did that yeah yeah yeah akọ eh, mm. mm. i remember that late charlie taya o yẹri ni bẹ kyerẹ mi po sẹ mi sún mi bọ àná obi turo dọ náà charlie yẹn kọ ẹnim nti ẹ kọbi yẹn kọ ẹnim a nti samini mi mi fili ni lyrics. Mm ayisɛ obi a ɔtu ne bu yiyi mu nti nipa se mi se mi hmm. nsua na ɛbɛ ha mi kakra nti mi sua ɔno nso kakra ba mi mi mi nka lingua oh, ɛ but o sua obi a ti o o kɔ school yɛ tiikyi wo ni english right okay. but o pɛ sɛ o sua adeɛ na mhm. sɛ o pɛ sɛ o ti ase a ɛsɛ o de ba o kasa mu wọn kasa faba o kasa your own language ɛn na n ti ase yie ɛnu na ɛbɛyɛ ɛbɛma sɛ exams na de paper bɛ tu anim a n yɛ twerɛ mpo n twerɛ nea teacher no kan yɛ pɛpɛpɛ ɛsɛ o ti nea ɔkan ase na you then use your own words yes to answer the question yeah man ɛnu ni mini samini wow mi fili sɛ nea ɔtutu ne nyaama yaga yoyi ɛɛ nti ɔmo ɔmo ɛna. Mm aboafoɔ eh, a ɔno nso hedge me up mede kɔto ne nim a hedge me up paa hmm. ame starti sɛ ɔkyare kue eh, sɛ de biara meto bi yɛ nnwom eh, ɛyɛ lazy daisy dewa ɛɛ dewa lazy daisy ɛɛ lazy daisy n'afɔ ale de ti mi ka de de de de dewa wa oh dewa dewa tali ghana talks radio ɛɛ ɛɛ anya street takeover tali dewa kan spoil there ɛɛ ɛbi mi a play give up ah so dewa dewa been here before right oh many times. Oh, okay. Every platform, oh, okay. every show oh, okay. that Ghana Talk Show they organize. Lazy oh. Daisy they talk. Oh, okay. You be legend. Uh, so lazy, le- lazy be legend. Shall go sack Shatawale for studio? you <laughs> go slap up for studio. Shatter the start. Way, way back, way back, way back. Lazy lazy, be legend. Uh, oh, lazy, lazy, lazy be good to me. Yeah. Lazy be good to me. You know, yeah, yeah man. So these three people helped me up. Wow. To be quick and two you know, yeah, man, how to how to put things yeah. together you know because enyim tuo na ɛdi sɛ ɛbɛfa eyi na ɔde adwene ne bii no a wanya eh, eh, no ah, app no ansa na bɛdɛ no aba no Anya easy Anya easy nti obi yanyom na ɛmɛki sense a ɛyɛ ɛyɛ appreciate and applaud yeah. uh, because ɛnyɛ easy ɛfan sɛ enyim tuo no onim sɛ sɛ ɛma wɔn no ẹ school ah yẹ fà ṣe what is agriculture yeah. the production of animal and crop ẹ ẹ dísẹ you know but bí wọ́n ah, a ọ̀yẹ́ kẹ̀kẹ́ nti what is agriculture no náà kan oh, wà á kí asẹ́mu oh nti wa deviate that's, that's why wache wache so is part of agriculture to ka wache ada de wache de eh eh se enya mo ne ye wache eh but eh eh, eh count <laughs> yɛsi agriculture yɛsi yɛsi yɛ produce yɛn ni ɔmu produce o ɔmu kasi ɔmu nua ɔmu nua because ɛmɔ ni beans na ɛyɛ waakye ɛyɛ waakye yeah so ɔmu adi mu no ɛmu no end product no ɛɛ eh, ɛna ɔmu ɔmu ba no end product straight ɛna ɛnyɛ saa nso na yɛ o tie ɛɛ eh, obi ti sɛ sakodiya o nyɛ ɔbɛ eh, bɔ nsɛm ɛyɛ ami tobi tie ni saa ɛɛ mi wɔ ɛɛ shop bi ɛwɔ dansoma last stop. Yeah bitumi bɔ ne nnwom saa na obi abisa akoe why do you play sack yeah. so i say oh it's <laughs> yeah, mentor it's, yeah, yeah it's not because it's, i like the sense. guy yeah. i'm a rapper yeah. you know i do sing but not like uh, i mean rare singers yeah. uh, i do sing mm. yeah, but i'm not a singer yeah. i'm a rapper and also my freestyle oh freestyle ɛyà mi nyum no mi tum wa se tro. ɛ ɛ that's freestyle <laughs> freestyle deɛ ɛdeɛ free ghana talk radio ok ɛhwɛ adeɛ uh-huh. hmm, nti nea eh, meka ne sɛ eh, ɛnwomtoɔ yɛ den nti ɛyɛ eh, a obi to nnwum a hmm. yɛ appreciate it sɛ sɛ na wokaeɛ no na ɛba ne saa nso a nnipa no nso nya a wɔde yɛ no mmɔ nti next question na yɛnkɔ okay so uh, uh, tiny tiny Samini, Lazy, Daisy. Yeah. You know, but so I'm um, uh, gym, yeah. My sister how many years? Uh, uh ever is uh, the year two thousand, because eh say you forward near come forward do 93 94 there ti yẹ mu yẹ mu saa ti ẹni ẹ ẹ saa kida first na de nti yẹ mu saa ansa na mi kọ saa yẹ na mi di ẹ ẹ Okay uh, Greater Accra Champion of the year 2001 because because representing Greater Accra ẹ wọ Wizard Hotel o the year 2000 oh, uh, eh, because best five mi sanso di third okay. uh, yeah, after that very year na. na we music. Mu, na mi di àwọn de share music mi okay. music na mi yẹ n dada. you were doing it in 90 in the nineties, i have been doing it. Okay. Uh, kaipa uh, na first person kúrò. Uh, what do we call studio Papa Row. Papa Row. Um, ah, Papa Row to your chair like that. Uh, ah, he died. He died. Oh, oh, yes. It was my senior. Yes, Papa it was died. my senior. So, yeah. Lami Chade Akotolante, so I know uh, Papa Row. Yeah, Papa Row. Oh, Charlie, then Papa Row to keep. Mm, we went to Maron, Maron studio at uh, uh, Latabiokoshi, Tankasila. Wow. Yeah, Tankasila. yeah, yeah, Maron. yeah, Maron is now living in, in UK. Yeah. <coughs> Maron. So, but the first person, the first engineer who recorded me, Esunana ah ɛyɛ eh, su ɛsuo eh, to keep like that ɛyɛ ɛɛ ghana ɛde bi ɛɛ glefe. no no no ɛso de abilikuma ɛde abilikuma ɛkɔmɔ long time ɛde abilikuma. na yi de ɛɛ obi name ɛɛ ɔbi na obi na obi na obi name he did some some some uh, this the sea the seaside. ah uh, ah, uh, eh, uh, eh, Kindada. Kindada in there. Oh, no, no, he didn't. no, no, no. You right out, uh, oh, you look a long time. Now you can't do Ablekuma. Ablekuma, okay. so oh, making a big. so is a is a good engineer. Yeah, he was the first person who recorded me. He has been here before. He has been here before. He has been here. Yeah, oh, Charlie Ghana talks Freddy. Ah, okay. <laughs> so and uh, uh, Standek hey, standard two. The Telemore hit maker. Eh, uh, Telemore hit maker. He's, he's, Gasimila he's sound a, engineer. Yeah, he's a brother to me. He's my younger brother, if I'm saying. Uh, eh, he said, Kobe, you show me. He said, I know show you. You go talk. I go bring him here. I go bring him standard here. You know, they call me Numwe, Numwe, Numwe, Numwe, Numwe, Numwe, Numwenda. Yeah. You know, yeah. I'm, I'm growing, you know. So, Kobe, the reason why I came here is to, is to, I mean, have someone to support I mean, what what I have within so my, it my expertise. It means, it means that I don't have any any manager. You, you no, just, I'm you doing, doing uh, everything I, uh, yourself. My own thing, you know. When I drop small and got some coins that I invested. Okay. You know, yeah, man. Okay. All my up and downs, I used to finance it. Okay. Uh, which I mean, I, I, got children too, you know, who are schooling. Mm. You know, so I can't divide myself into two. Since nineties no. through two thousand and now. Mm. Charlie, we need to support the talent. Mm. The talent is there. You know, talking about the talent, let's do this one. We have a song called uh, Obayu. Obayu. Yeah, no, no, me, me, me, me, me, uh, Obayu is like Ubehu. Okay. Sɛ o si Okay. Sɛ o si n respecti. Okay. Sɛ o si wasu ɛdi. E okay. Debi awo nam na koko tii Ubehu. Mm. So you are you are talking to the ladies. Ɛnɛ ndebi obiara. Obiara. Sɛ nyame nhyira o na woyɛ wo ho sese ɔga ɔga wobɛhu one day one day ɔma ne ho so a nyame ɛbrɛ no ase i featured uh, crazy rat on it Crazy Rat. Crazy Rat. Ah, that movie director. Hey, eh, movie director. But you don't know, know people. It's a yeah. I'm wondering. I'm wondering. I'm <laughs> I'm baffled, right? You know. Crazy Ra, Crazy Ra is a good is a good rapper. Yeah, yeah. yeah Crazy Ra is a I good know, rapper. Crazy Ra, he used to I mean work with uh, Anam Pedro and Adolfo. Yeah, yeah. He's so a he's a big guy. He's a big guy. He's a big but guy. But if you see him, he, he be small boy. No, no, no, don't, don't say he's a small boy. Oh. Eh, eh, he's a simple man. He's a simple man. Yeah. Uh, he's married, so. he's not a, a guy anymore. Yeah, no, boy, no, no, it's a man. But if you see him face, he be boy. the <laughs> which means he's a nice man. to the beanie bum. every day you go call me you know we go fight <laughs> i don't know at times i no do anything the crazy rat dey go call me now we dey fight. oh crazy rat. Yeah, man. Is, you know if if he's the first person who introduced me to Mikiyomi. Oh, okay. Yeah, Mikiyomi too is my friend. Yeah, so it was yeah. Crazy Rat mm-hmm. put me to Mikiyomi and his manager. Yeah, Mikiyomi, yes. Mikiyomi is also a good engineer. Yeah. yeah. He respects, you know. Yeah. All right, so let's go and listen to that particular. Track. Obayu. Obayu. All right. Slamming in the jamming, jamming. Dance someone near me, near me. Kweku took a crazy rat against static music. Pogo boom. Pogo respect to Bayo. Pogo community. Dane ko yebe koko to Bayo. Noko konkulu. Noko, noko konkulu to Bayo. Noko konkulu. Noko, noko, noko, noko konkulu to Bayo. Pogo boom. Pogo respect to Bayo. Pogo community. Dane ko yebe koko ayo no go come kulu no go kwe kwe kwe kwe ayo no mo fufu onu no mo fufu no go no go no go pako no ni leke ga ko ayo teja menya meji na bombo den no ya bi anti oyo lala ne bawo lala e bawo no go come kulu e ito konkolo man fi ojo wọn afẹ wọ ẹnflo ó kọ ẹntì ní wọn bọ yà blo ó gbàlà ní wọn àjàmọ nflo ní oyún ọbọ yẹ flow. Bello mien o no e plo Obla yo twa ni jo control I bet the kanda ne patro Ke je gamwe shi ka gbe nya kro Bayo, noko konkulu oh, Noko, noko konkulu oh, Bayo, noko konkulu oh, Noko, noko, noko, noko konkulu Bayo, papa boom Papa respect Bayo, papa ku emiti Dane ko yin be ko ko ti Bayo, noko konkulu Noko, noko konkulu Bayo, noko konkulu Noko, noko, noko, noko konkulu Okay, bafana, bafana. Yeah, yeah, cause more banana, banana. We need to cast so so perihana. We should classy, we should to be Obama. No go concrete. Want are you a no crow, abago. I did a dream. Want to do, so I Hey, I'm gonna son neighbor. Tell you I ain't a Buddha. You told me you to let me Jehovah. Grandma, he ain't eh, grandma, he ain't. Eh. I'm gonna son neighbor. Tell you I ain't a Buddha. You told me you to let me Jehovah. Grandma, he ain't. Eh.

shie shi bakin ani chele anagbo mọpọ ndị ụka ni akpele kapu kura n'ofele sheshobi kura ni anya osele stanley kie deli mọlẹ eyin eje ino e, e fẹli mọlẹ yabi mọ nabọ kẹbàjẹ kẹkẹlẹ ne ba kẹbọ kẹjẹlẹ mi kulẹm kuku kulẹm kulẹm nogogo nkulu nogogo nkulu. Ah, ah, ah, nice, uh, nice, nice, and eh, nice. Uh, Obayo. We'll continue with this one, Obayo. You see the man crazy rat. Eh? <laughs> Charlie, uh, who produced this song? Uh, Standard put me on. Charlie, this standard guy, Charlie, that guy, <laughs> he did He's oh. gifted. He's gifted. You know, not today. You know, standard, uh, standard is uh, my stepson. because uh, his mother is my girlfriend. <laughs> Charlie, his mother, Charlie, that that that woman, eh, yeah. that woman, they respect be ham. Charlie, they fool that woman. But I also taught standard dance at school when he was uh, schooling at uh, Hope of Glory. Wow. Yeah, I'm up with uh, the wow. Shabu dance with Shabu, you know. Oh, okay. Yeah, man. So I I know standard not today. Not today. Uh, not today. Charlie, but your track something day inside. Yeah, man. There is like some energy behind ẹ o sẹ bi dẹ mi dẹ mi nkan fun ẹ o sẹ ẹ i'm in my forties mm. na o di forty and above ẹ sẹ o make sense Okay. sẹni bẹ yà mpanyinfoɔ bẹ tumi ati o nyom. you know asem wey uh, eh, i mean nyankopɔn fɔ eh, akra nsie ɛyɛ miankasa mi boss dr khan. Mm. I mean, then times now I was working with him at Happy FM. I was using the name DJ Madcat. Mm. ɛna mede kɔ ss mede bɛstarte radio way back antinka ne ade ade back 2014 or something like that so we went joining happy he was like ah so when you get 40 years and your your children calls you uh, <laughs> mad. mad cat will you be happy <laughs> so we, we, were, we were sitting with uh, uh, uh, what do you call it bulldog and then sammy flex uh-huh. and, uh, at, at, at, at, um, I mean, the big ben we have some uh, mutual joint be for there. So oh. at times every Saturday morning after uh, every show we go yeah. to that corner we yeah, do chop and stuff. So when he was saying the boot they go like ah Kolani there leave them who oh, leave them. He said I mean you, you to be dog so if you be kata. so literally let me say so I sat down like this okay like, okay then let me change the name and stuff and see how far it will go. So I mean big crime I mean give me some I mean, names that I should use. He brought the Kobe. It was D. Crime who brought the Kobe. And Khan said, oh, okay, then let make you add the rich because you are Kabina and rich man. Okay. So make you do the Kobe, the rich. Uh, okay, rich. So okay, okay. But I'm also Kabina. You see, I'm, yeah, eh, I'm, I'm a Tuesday born. Yeah, right. Yeah, man. <laughs> no, that, that we have live day. Yeah, yeah, yeah man, yeah, man. we, are, we are from far. We are from yeah, far. Man. So, uh, uh, minimum.

mabrɛ yi mabrɛ yi so industry no wabrɛ waka biribi a actually you are still passing through yeah yeah shows deɛ menya wonya show ne bɔ because i think say recently your obo show uh, ɛwɔ dansoma runabout ɛɛ eh, dansoma runabout dansoma carnival dansoma carnival meyɛ bi paa kuntu obiara kuntu kuekuntu kuntu. but eh, the hailing is fine yeah but to finance is the problem is the problem you know so i'm begging all those who are listening to Kwekuntu. Especially those in the diaspora. Yeah, man. Come on board. Uh, come on board. You know, I'm a, I'm a mellow type of fellow. Mm. You just come forward or maybe contact um, Kobe Rich, DJ Kobe Rich. Mm. He's a brother from another mother. Yeah. You know, when you contact him, he also talk to me. Then I meet and we do everything. everything. You know what I'm saying? Yeah, yeah man, because Charlemagne is growing. Yeah. Yeah, man. So help People me. Speed up help me, help me, my angel. Yeah. I'm still waiting for you. All right. So let's listen to that particular one. Boko boko. Boko boko. All right. Wait, wait, my feet. Stand next to me on. I get straight from DC. Number one. We could took the control. Nazi control. Onye mpwe no bambwe. Get stand up music. Stand up. Wait, wait, my feet. Fatia fatam kruma. Ndi famami famami opini ni emene engani engani opini ni emene engani engani Drop it to be my lady your love they drive me crazy. Oh, I need you poco daily. I go make you feel you dead them. Eh, I go make you. I go. I go make you. I go make you feel you dead them. My love for you not be feeling it. I love you because you are not kidding it. You are a woman for ability. Where you know they do it, they silly thing. It can be so three three three. Hey, eh, eh, hey. It can be so three three. I go make you feel you dead them. Like I said.

go make you feel you dead them bro. Number one, number one, number one. I go make you feel you dead. You lie to my yummy, no one will feel it. And then you bring me new day. Uh, we need it. You lie to my yummy, no one will feel it. And then you bring me new day. Uh, we need it. Fatia Fatan Kuruma, Ndi Famami, Famami. Opinion ni jolly and mene engani engani vatia vatankruma idibushiamye fashiamye obini nijoli egmene engani engani ewuma imbotozi kajani anyayeneni ashiami isimobowa tifamami ago make you feel you dey dem wekutu enegenezi eh, gbojo working straight from dc ole eh, standard music eh, standard standard standard. Nice one, quick to the got this one. Ah. Boko boko, come on up. Oh. Boko boko. Uh-uh, Sally, the voice where they hear, no, it check like Lutheran voice like me. Eh, oh, uh, it is some serious guy for for DC. Okay, what be him? Boncho the fighter. Tell DC at at this day though. Uh, Boncho. Boncho. Eh, Boncho. Nezi Boncho. Okay. You, uh, uh, I don't know if you can start the listing. Mm-hmm. Uh, eh, the intro. Okay, that, just the intro. The intro. Wait, wait, Buffy. Stand next to me all. I just straight from DC. Number one. Where could you get control? Is it that one? Charlie, ah, you, you guys. Kwe kuntu ke gboncho ye. Eh? Santrofie, Santrofie, uh, <laughs> Samini, Lazy Daisy, Kwe kuntu, Boncho. You all they sound like ah, why dance Suma, You get some school where they train your voice for that. uh, you know, that's someone we got musicians What we say. wey the patron be the guy wey die. Um, the, the the boss himself e be him wey started everything. terry everything. terry. you know terry no be terry terry tonight e e e dey uh, dansoma. Eh, terry dey carry carry. terry bonchaka. ah carry carry. Yeah, if from carry carry to last stop. Uh, if you there <laughs> if you there e dey. charlie. if this guy this guy this guy. Uh, which one you talking uh, about ọ bi no bi nde but bi need to itu ida ida ida like that. say we get we get eh, eh, eh, we get uh, uh, uh, DC, we get uh, many legends like uh, uh, Terry Chaka is yeah. one. Screwface is there. Screwface, Screwface from Dansuman. Yeah, from DC. Yeah. Mpoase. Mpoase. Mpoase the base. <laughs> Lazy Daisy. Yeah. Uh-huh. Now Kwale is also there. Yeah, Lazy Daisy. Yeah, then we have uh, Samini, the big band. Oh, what be the name? They yeah. escape me right now. Uh, uh, oh he be e bring this thing the kpo. old oh, soldier too dey there. old oh, soldier wey change name to uh, asa khalifa. yeah now he manager did uh, swedro so yeah. now no i dey see am for there. he no more residing there he now tirabuk. oh charlie this guy anyway comot me there charlie okay no. for the sea way die. for he died last year he be he be he be he be patron You know, be legend he be patron. for the music. for the music he be iwe doggy doggy yogi yogi doggy or something like that. yogi doggy is still alive. yogi doggy. yogi doggy is still alive. oh somebody eno eh, be doggy. anana little die. anana little die na that kwali in the in the lisi lisi oh some guy eh, i go remember the name i go remember. Mm. Yeah, yeah. yeah I go oh, Samini Kra, we go, we go, we go the distance song. Ah, uh, the Virgil song. From uh, um, uh, oh, we Shatawali, from book back. Shat Shatawali they mention, they na Shatawali they use in name they insult uh, eh, Samini grad and times near the idea about uh, eh, eh, oh, okay. they eat with it inside. Okay. So uh, right now, uh, what be the future? Uh, the future is unknown. The, the so future. Th- uh, these are the new songs in town right now. Um, they are not yet in town, but I used okay. to give it to spinners and stuff. Okay. And because I don't have anyone to uh, finance me. Um, I do my own thing. Okay. Uh, to have someone to support. Who support? Yeah, right. then we give the job to a blogger or someone who know the job. Okay. Yeah, man. All right. Yeah, for now, I'm here to. I mean, find help. Okay. All right. So everybody who is listening to us right now, and you think that this guy has the talent, the talent, he has it. He started from the 90s through the 2000s and still alive and large. So he can just support Kwe Kuntu. That's the name. You just listen to his song and it's a mind blowing songs. I did the for the songs. I mean Obayu <laughs> uh, Obayu uh, Obayu No Kunkulu Yabia Dreche Papo mm. Noni Nina Leke Gapo mm. Kaja Menya Mejibu na Bomode no Yabi Anti Oyo Lala Ne Bawo spiritually Akebo Mwake Lala Bawo mm. Dani Onu Le Physical Ake Uwe mm because lala wɔfe atwum na nya wɔkagyi ɔkpo hmm. yɛyɛ wɔ dan mu ansa na yɛde pie hmm. ɛho nti yɛse kɔbisa adrekyɛ kpakpo hmm. nea ɔne gakpo huuyɛ ɛɛ saa time no kakra bɔ mu nsɛm na ee ee ee ee nyame gyee wɔ mu si ekran ɔhun wia mi bɛgye one city ɔhun wia mi bɛgye two city ɔhun wia mi bɛgye nti yɛ nti nyame bua wɔ a o pɛ sɛ nyame bua wɔ brɛ wɔn ase na nyame bua wɔ. ina bọkọbọkọ n'nso ụyọ hmm. hmm. ọba ọ ụyọ ọba na ọ na-eme ma ọ n'nso awụbrasị ha ụyọ ọba ọ na obi emi dị ụyọ ọba na ọ na ha awụbrasị nkwụ ha because bẹẹma no yẹ ọ papa saa nso na ọsọ ọ bẹẹma no maame you understand okay. it's reciprocal nti yẹ sẹ obuo na bẹẹma no bẹẹma ọ no ụyọ ọba no ẹ sẹ ọ dị ma no because sometimes mi tumi uh, eh, Mabiamu Yusu Omukrumu publicly. Yeah. You know, which is very. I don't respect them. I just find. the I just find. But then I don't able to use. Oh, now na any me and Abraham. Okay. Ati ase. Yeah. Uh, nti. Advice. Uh, yeah, it's advice. Mm. Nti minimum no. me hmm. Mimi yes storyline. Okay. Oh. Okay. Eh, me me me me me me nyum bi. Hmm. This girl dey be precious. Mm. She dey pan dreadlocks. Mm. She never dey talk rough rough. She be high, she no be low cost. Of course, onye okela plus. surplus. Ìkan mi yan ọ̀rẹ́ cost. N'onye odumo yẹn no o fili pompous. How much more no baga kẹ́jì dross? Oblayo ẹyẹ e focus. Níbi ah. ni eyan ẹnalẹ e bogus. Efi ah. artificial no ku robot. Ah. Kọ̀bẹ gasẹ̀ e báyìí scope pot. Sadeko kura bẹ́ẹ̀ ni baga kẹ́yà cut. Daniel, she's in the comfort. Charlie rhymes, rhymes upon rhymes. <laughs> yeah, but that's that's that's a woman to be with. Okay. And eh, not a woman who always take, I mean, your secrets okay. outside. All right. You know, like. Great, great, uh, your social media, are eh, active. Uh, yeah, social media, be active, chop. Okay. Uh, be active, she. Uh, manye nke normal. Okay. Uh, WhatsApp ele yeah. Nyati. Che che number, che number. Eh, zero two six seven. Okay. Six seven. Okay. Twelve double three. Okay. Zero two six seven. Mm. Six seven again. Okay. Twelve double 3. Me yam wanti SME Frebium. Yeah. Charlie, I dey beg you UK people. Mm. Norway people, Charlie. <laughs> Just link up. Yeah, link up, link up, link up, yeah. you know. Even if not me, contact could be rich. Yeah. And you you definitely get. Get, get me. Talikwe uh, Obadabushi, uh, thank you so much for passing through the show. You've done well. I mean, you came early. And and Charlie spoil things. Yeah. So, yeah. Uh, uh, your music is uh, sweet. Uh, Miss Midawasi. Ba ansa le me kono. Yeah, or oh, shout out to you. Eh, pese me a shout out to kakra. Okay. E ma bi a ya. Am bom support. Eh, am sɛ lorry fare deɛ me buy kura lorry fare obi na eh. yeah yeah yeah ɛfuma bi akɔ don't worry you give me some to go so we don't have any. ɛɛ ɛɛ ní awo one ɔno ɔwɔ ahyiye ahyiye ɛɛ eh, na ɔboafoɔ baako nso mm. a ah, ɔkama eh, akoma paa ɛyɛ me engineer ɛfrɛ mm. no kofi lalaala ɔno ara nso na ɛfrɛ no standard <laughs> standard fumi on ɔno <laughs> deɛ vegeta lɔri fɛ a tun bɛ ma mi a tɛnɛ ta ye kɔ mi bi a mm. i na ɛ so nana ɛ so nana nsɛ mini injiniɛnsi yɛ ɛ yɛ fɛn pan ti ɔmu de mi kɔ mi mi si cale suntɔ su kasi suntɔ su a yɛna yɛ yuma baako nti de yɛ jiko esi fa kɔ ye i na min kan ja lazy daisy dewa dewa dewa dewa ɛ na ɛɛ ɛɛ twenty four hours ɛno deɛ ɔwɔ dansoman beach road beach road top wɔ uh, sport eh. na ɔmo mpɔn da ɔmo ɔmo de ɔmo mpɔn ɛpɔn ano akyi wɔ no sɛmi akɔla bɔ ɛɛ ɔno deɛ ɔno deɛ bibi abɛkɔ bia mi nkita koe dansi krankran na ɔbɛma mi nti ɔno so mi mi mi nkya no ɛna kɔbiri tu so mi nkya wo kɔsɛ nye wupɔ nka uk fo bɛyɛ dati mi voice. <laughs> Chale bi dawasi bansa na mekono. Oba yo bomo mi. Eh. Chale yabeshia. Yabeshia bi. Thank you very much. Thank you very much. <laughs> Kwekuju. Slamming the jamming. niami. Niami. Kwekuju crazy rap. I can start the music. Baba boom. Oba respect to bayo. Oba ko eniti. Dane ko yin be ko ko ti bayo. Noko konkulo. Noko noko konkulo noko noko noko noko konkolo. Obayo, ọba bumu, respect. Obayo, ọba kò ẹni tí. Dáná ẹ̀kọ́ yẹn bẹ́ẹ̀ kó kó tí. Obayo, noko konkolo. Noko kwekwe kwekwe kwekwe. Obayo, nomo fún fún ọ̀nà. Nomo fún fún noko noko noko. Obayo, yàbí àdúrẹ́tsẹ̀ pàkó. Nọ́ni nínà lẹ́kẹ̀ẹ́ gàkó. Obayo, kẹjá mẹ̀nyá méjì ebò náà. Bọ́mọdé nóyà bí. Àǹtí oyo, lálá ní ìbáwó, lálá ní Antiojo, when I feel wine flow, O Quenti, no what boy I blow. O Gala, no I jam and flow, no Onyoba ye jala ko ye pump. Pray kunti. Bendo mi en o no e blow, O Blayo, Obayo, your control. I bet they can down ne patrol, ke je gamma she ka gbe nya kro. Ayo, no go gon kulo. No go, no go gon kulo. Ayo, no go gon kulo. No go, no go, no go, no go gon kulo. Ayo, Ogabu. Ogabu respect. Ogayo, Ogabu emiti. We are so live. Ah, ah, ah, ah, ah. today, we don't go close early. Today, we don't go close at ten o. okay, Bafana, Bafana. Yeah, yeah, because uh, Because we still have the legend in the building. Ferrihana. DJ Waxy. We wish it to be Obama. Uh, Juicy MB in the building. Are you a no know, Abago adede dream nwa fẹdodo o sira hair cream. ẹtí ẹ de tó aṣọ sọ àti àṣẹ ẹ shout out to yourself dj ṣe ho supreme o. tẹ́lẹ̀ mi yẹ ho wa gbẹmọ náà yìnyẹn gbẹmọ náà. ọ̀fùdọ̀fù pa one zero oh five point one fm ah, inside pick four supreme o ní ye. mi yẹ ho wa gbẹmọ náà yìnyẹn. bẹ́ẹ̀ ma ọ jí buro nyàdé mi hu bi da. lọ́kọ̀ọ́kọ́ nkúlò yìí. ajé ẹ máa sún nìkan ẹ̀ nẹ̀ta jí buro nyàdé o. lọ́kọ̀ọ́kọ́ nkúlò yìí wọ́n respect yìí. Ayo, òun á gbọ́ ẹni tí. Ìdáni ah, ah, kọ́ yẹn bẹ́ẹ̀ kó kó ah, tí. Ayo, lókòkò ń gbèrò ìbá fè. Lókòkò ń gbòòrò tó bá yó. Lókòkò ń gbòòrò. Lókò lókò lókò lókòkò ń gbòòrò tó bá yó. Ọmọ ni ó sọ ààyè sọ abẹ́ náà sí o. Yóò tilẹ̀ kọ́ bọ̀lẹ̀. Lómi jí mu tande kie tele mole enyi eje no e fele mole ya bi mo na bo ke baje kenkele ne ba ke wa ke jele mi kulem kuku kulem tande come me on kulem no go konkulu no go no go konkulu o ba yo no go konkulu no go no go no go no go konkulu o ba yo ba ba bu o ba respect o ba yo o ba bu eni ti dane ko yin be ko I will one. <laughs> well, I can stand accusing. When I room wo na woabɔndro mu obubuafo ɔsɔ na woasaw agye jacob rich sell Now sɛ hɔ na wobɛte wo You see me ɔdɔfoɔ nyankopɔn hyira na ɔnyɛ ɔkɛseɛ medin ɛde prophet kum chacha Miti dj kobi rich nyankopɔn hyira Midin de kwaku mɛno nyame ɔnhyira wo bibiaa sɛ dj kobi rich oh my god hey what up is flo Stone and i'm listening to dj kobi rich I love alabama Fala MC, Dieu m'a béni, let's go. Taylor about the fucking of Yemi le G, Yemi le G, Yemi le G, Yemi Yemi le Yemi le asila sibe emyawe banyo asila sibe emyawe banyo muleke wa muleke god muleke wa muleke jesus muleke wa muleke holy ghost jesus holy ghost holy holy ghost jesus holy ghost holy holy ghost jesus holy ghost holy holy ghost jesus holy ghost holy holy ghost Holy, holy God, I will Jehovah. Ma ou koklo nyabro. Almighty God. Tu es le Dieu du sang. Tu es là, tu es l'être fort, Dieu, Dieu est vivant, et que même quelqu'un, qui quelqu'un, à messie, à messie, c'est quoi, qui j'avais dit le gars, yo, côté babla, trois une tablette, les tati, comme nous, on va t'en avoir, la vie, wawa, des kawawa, assis la cime, nous, la nous, que mignon, que nous, que yuda, qui n'a yo, ce qui soit, y'a ta maquille, la Novi wawa ji ah, Deka wawa ye mille ji Asi la sime ye mille ji wawa ye mille ji Deka wawa ye le ji Asi la sime Miawe banyo Asi la sime Miawe Muleke wa Muleke God Muleke wa Muleke wa Muleke Jesus Muleke wa Muleke Holy Ghost Holy Ghost, Holy, Holy, Holy Ghost, holy. Holy Ghost, Holy, Holy, Holy Ghost, holy. Holy Ghost, Holy, Holy, Holy Ghost, Jesus, Holy Ghost, Holy, Holy, Holy Ghost, Holy, Holy Ghost. And it's my name's like pen and paper. Everyday bragin, speak class one, move flow, now every star is a cause. I see a tight, it's about ten nuts. And who's in the rap, yeah, never the cause. Who you your brand, I'm in my red. I'm sure you say, I'm maybe the best. I'm on the rest, so I know the fear nobody. See, thousand years, no point chance, one, you don't time it, then you go die. Ah, now you are what? wawa, give me the G, give me the G, Juicy MP in the building. Yo, a one friendship. Holy Ghost, Jesus, Holy Ghost, Holy Holy Ghost, Jesus, Holy Ghost, Holy Holy Ghost, Jesus. Mè si te kwa, di chave di lega Yo pou te babla Tros yu tabi mèd, le chan chi Kome, nou ou patan nabe Navi wawon, dekawawon Asi la sime, kou bala ni gati Yo, nou ke mi nyakwe nime Nou ke yu dakina, yo si kiswa Nye chan man ki la ni gati Navi wawon, mi leji Dekawawon, ye mi leji Asi la sime, ye mi leji Navi wawon yeah me the G, yeah me the G, the kawawa, the kawawa, yeah me the G, yeah me the G. I see la see me, see la see me, me a wear banyo, me a wear banyo. I see la see me, see la see me, me a wear banyo, me a wear banyo. Muleke wa, muleke wa, muleke God, muleke God, muleke wa, muleke wa, muleke Jesus, muleke Jesus, muleke wa, muleke wa, muleke Holy Ghost. Jesus. Holy Ghost, Holy, Holy, Holy Ghost, holy. Holy Ghost, Holy, Holy, Holy Ghost, Jesus, Holy Ghost, Holy, Holy, Holy Ghost, Holy Holy, Holy, Ghost, Holy, Holy Ghost. And it's my lips like pen and paper. Every day, brothers, speak class one, move through, now every star is a call. Now see a tight, step out and not. And who's in the rap, I never did fall. So you and your brand, I'm in my red. I can show you saying I'm me be the best. I'm on the rest, I know the fear nobody. See, thousand years, no one chance, so I need them time, and then you go die. Ah, now you are what, you are wa, yeah me legit, yeah me legit. The tower wa, the tower wa, yeah me legit, yeah me legit. I see la silhouette, yeah me a Yenyawe Banyu, Yenyawe Banyu, Mulenke Wa, muleke Wa, muleke God, muleke God, muleke Wa, muleke Wa, muleke Jesus, muleke Jesus, Mulenke Wa, muleke Wa, Mulenke Holy Ghost, Holy Ghost, Holy, Holy, Holy Ghost, Holy, Holy Ghost, Holy, Holy, Holy Ghost, Jesus, Holy, Holy Ghost, we are live on YouTube and Facebook and also live on Canal Talks Radio Hour. Holy, Holy Ghost. Jesus, Holy Ghost. Just download the app from Apple Store and Google Play Store. Holy Ghost. You're listening to us live. Ghost, Jesus. Big shout out to those doing that listening inside New York. Jesus, Holy, and also, Holy, Holy Ghost, Jesus. Norway. The champions will see that see you inside Dubai. Wagwan. Josie MB in the building alongside DJ Waxy. Charlie has started the Monkomo Kakra. And as it was, uh, eh, what you see, send one father. Just say. DJ DJ bi mo ni sika bẹ mu o sika bẹ mu paa. o da bi da bi Charlie. Oh, wazi sika bẹ mu. o oh, yẹ. because then times na ọkùnrin sẹ mo nana mo dẹrẹsẹ. sani yẹ dẹrẹsẹ. time nana mo mo bọ spinning machine. yes na mo mo dẹrẹsẹ. sani yẹ dẹrẹsẹ. n'afin na yẹ bẹ yẹ no basa yẹ nase po parapẹ futuru paa. still a yẹ extraordinary. a yẹ kama. nice a yẹ kama paa. DJ wazi. yẹ bibi abọ kọ de. nyamiya dum ne bra. ẹ dẹ di yin nyame adom biribi abɔkɔo oh, <laughs> ɛyɛ saa na ɛde wɔ me ɛnyɛ akɛsesɛ mu but wowɔ hɔ a sɛ at least ɔma nipa ho ɔma wo ho te wɔ adwuma no mu ɛmfa ho no baabi a wokɔ sɛ hmm. at least sɛ eh, adɔrepo na wokɔ at least sɛ woma wo look neat ɛna bɛ nipa no bɛ respect nti aha meba ma yɛ sei no kora no nkyerɛ sɛ ayɛ kɛse sɛ Yo, what one? Uh, everything they cool. Are everything, hearing, every, everything bad. Are they feel your, I mean, I mean that was the camp. So Charlie check like now the money come too. <laughs> ah, if Ghana here, if they give you award, that money there, man. Oh, yeah. Sometimes money, money there, man. Money yeah, because yeah. I usually take one award like this mm-hmm. i get like somewhere like thousand for inside Wait, i take oh, wow. i take dash my mother say make it take do some business. chale akese sẹmu nù what wá sí di ọgbọ́n ni mu wọ́n ti àṣẹ ẹ̀ tẹ̀mà boys ni wọ́n tell my boys Charlie, we we we we all be my boys. oh yeah for yeah, real. Uh, we ghana here there chale uh, uh, that be the only town one. Ah. they said that plan here kwame nkrumah hyɛ da sɛ kyale yɛnti kuro bi fɛ ntɛm ane yɛnhyehyɛ saa abiy bab wana green rich meridian ne fa mu saa atade na ɛhyɛ wo no ɛhɔ na ɛfa yɛ ansa na wohyɛ ntɛm ano huhu ne wei mu nti no twa yɛbɔ ɔkasa yɛ ano ɔden o ɔkasa yɛ ano ɔden ata for sure dem say tema no chale oh yeah if you from tema chale oh. the biggest town in ghana wo yɛ akra fi wɔ tema na ɛwɔ hɔ yes because apart from that menkasa bi a kumase suedro nyɛ but woyi are afei wɔ atama na ɛwɔ if you are atama boy yeah. at least you need to look good yeah. you understand I say, yeah. nama yɛ fine yes. Yeah, fine, All right, so let me start from GCMB. Charlie Chema, what's up? Yo, everything they normal, everything they blessed. Yeah, man, yeah, man. I mean, the last time uh, we met, you know, it was Ghana Talks Radio here. I yeah. you came here the last time, and then the first time we met was Army TV. Yeah, yeah, yeah, yeah, yeah. yeah I yeah. remember that. Uh, I think is it three years or yeah, something? three year, three years now. Yeah, three, three, years, three years now. Charlie, from there, like, like the growing, you know, it has been massive. Yes, it's what was the like, secret? The secret, the like, is God. Everything is God. Okay. You see, I can't I can't remember my mother tell me that mm. when you home God mm. and you take God as your everything, mm. God will bless you. Okay. And also like the advice that I get from my big men somewhere like Darren Gistak. Mm-hmm. Sometimes if it, if you tell me say Charlie, mm. you respect the the need for the the the, the inside the this thing, the, the media. The media, yeah. Because you will meet either small boy or someone who grow past you. Yeah. But because of your talking, yeah, the how pers- you talk, how you yeah, behave, how you behave, the yeah. person can help you where you, you you no know where the person can take you go. Okay. Yeah, that is the secret of GCMB. Mm. If I tell you more of things that I get in mm. musical inside, mm. I start music with people. Yeah. But now they respect me pass. Yeah. Because of the, the people. Yes. Mm. Because of the people around me myself. Yeah. They feel me. They see me as somewhere i'm big but me myself yes me myself no i no dey I, i don't know yeah. because sometimes i feel dey see some people dey post my picture on facebook i yeah. hey this guy too where he get my picture for. <laughs> he follow you <laughs> that, that, that, that, that, be the job you see you do am well ah, people yeah, go follow you. you see yeah. that be the thing if you dey respect the big men and stuff but. Yeah. I'm praying hard mm. because I'm, I can't release my new track with Adi Sef. Adisef. Yeah, Adisef. Yeah, okay. And we are, we are we are still on it. We are talking. Mm. We we finished the song, mm. but because of his album, yeah, he's releasing album here and there, go tour radio station and stuff. So he make like the music equipment for the studio inside small, oh, but oh, okay. make the fans they aware say it go come this year there. You there deserve. in fact go come out. <laughs> It's for me but you sm for life people you dey fool dem sake of uh, you then uh, natili to check like you did. yeah me then natili meet me because of uh, darren gista okay. and he also is one of my best manager mm. out there he didn't sign me but what he's doing for me mm. like i like him, okay. how they feel him. okay. yeah he's doing more of thing for me where like my mind is not there okay. it's like e dey link me for give people wey like yeah wey i don know mm. you see somebody like natili like this mm-hmm. i meet am my first time i meet am no like i was eh, me pan wey i dey meet big man like this mm. but i meet am no he also see me like i'm a big man yeah like mm. i'm somebody he didn't see before yeah and i say oh wow if i can get to a place like this yeah. then i can feel myself that mm. yeah i'm a superstar, a superstar. yeah can right. feel myself where you dey work plus a superstar too dj wazi <laughs> one of the finest the he, biggest he is my DJs. best dj in in town now yeah, like yeah. i dey feel am all of time where yeah. i go out sometimes in new town tema new town itself like. Yeah. I fit go some place then I hear they dey play my music. That was then my best place. Ask... I was born in Tamanita and I feel <laughs> proud of Tabanita. <laughs> You know, I was born in Abuchewi. <laughs> and if you are asked, no, they say, yeah. "Oh, Charlie, be your man." Oh, DJ mm. Waziri bring the song. Oh, I yeah. say, "Oh, wow." Then uh, nice one. I, I've been thank God for more of thing that wow. DJs have been doing for me, especially ah, uh, eh, DJ Kobiji rich. Yeah, they I help me you. I, they give you. I they give you forever. You know. oh, Charlie, make them go to Wazi. Wazi, one one. Charlie, cool day a day. Yeah, Charlie, you day. Charlie, me, you know, life be something. Oh. Charlie, you know, you see, the first that meets you, and I was shocked. To, like, like seriously. Hey. <laughs> Fantafona Baby say Boni Suma. Boni Suma. Boni Suma. Yeah, you yeah. see, unless you die, yeah. who would yeah ɛne deɛ yɛka sɛ asɛm de no asɛm kɔ but wotie asɛm kɔ a woyɛ obi bɔne ɛyɛ dɛn a ɛbi pii like the way i started everything with you the time you even started the school i was aware yeah. yes you said obɛ oh, i was working with you and you said that oh I want to do media. Yes, and I, I said, okay, you. okay, you can go ahead. It's a very good idea. I told you. So I sold everything yeah. from the beginning. Yeah. Yeah, from the scratch to I mean the smooth. Yeah. So the later than I yɛbaa one day ara so yɛwura ha no ana sɛ ah <laughs> like I think the first time we met at Dofupa FM 105.1 Dofupa yes that Peck Farm Yes. That's where we met. That's where Juicy MB came on. Then because I was like, ah, I was like, ah, ah. I was on air. I was ah, was <laughs> wow. So nice, so nice, yeah. so nice, so nice. Yeah, yeah. I was happy. No, no, no. I, i really, really happy for you. Yeah, yeah. You know, like I'm happy for you. You know, we learned, we learned from you guys, and then uh, this is the vision. And when you know, the time you guys started now you buy man pam oh you know you are no. and, and we too ah. we are follow who no road. that is exactly it. you see as yẹn nam no obi n sẹ ebe yà yẹ sẹ yìí bẹ yẹn nam no Yes, so like we are yes we are winning. nana mọ na yẹ tutu ansa na yẹ so yẹ yẹ etum yẹ de yẹ kọ. nkasa ebe yẹn yẹn na yẹ it it it god. it's god yeah. yes obetumi akasẹ ẹ jusi yẹn bii link ọfa kó ọfa so kora ọnyá mi kora pọ bi sa ẹ eh, dín but ẹnyẹ obi a we have a lot of artists in tema new town or the whole tema they can't even get mm. close to us ẹ ní sẹ bi a yẹ yẹ yẹ dru but you see you brand yourself in a certain way sẹ nipa ni yà àti sọ ọbẹ bá wọ onim kora osuro ọbẹ jẹ onọọmọ náà ọkà sọ bọ so abeg you are taking number from somebody but i want you to help me bẹbẹ bẹbẹ wati ase but yẹn yẹn ni ẹ yẹ nyame ẹ eh, na ma pẹpẹ so ẹ e bẹ do by this time. Mm sɛ yɛn na bibi saa na na ɔmo hu yɛn mo nim sɛ ɛyɛ akɛsesɛm but ɛyɛ branding branding yes branding na no branding nso firi tete tale branding dada <laughs> nyina wa wonim sɛ no ade ne yɛ yɛ nyɛ ma ne nyɛ basaa yɛ nim deɛ yɛ nim deɛ ɛka o asɛ o ka asɛ nkwa wo nim ado bia akwa akwa remember there was a time a bi share me ka kyerɛ me sɛ ɔne me yɛ adeɛ na ɔma na no so you when you you you when when when hyɛ de wa kyerɛ somebody was like ɔgyina oh, odi na ɔhwɛ no o tún yẹn wíwé conversation wíwé ni tọkwa ni wíwé na ọkàn ṣe you this boy you know this boy bi doyan ko pọ this boy he <laughs> suffered a lot. ẹbí ni at times people he suffered the. bi olùsọ àwọn afọ kẹ́ni mi sẹ media school dey dey start dj. no they don't even know we, we we we have some some kind of sounds bi wọ hɔ a sound ne gyina hɔ hmm. obi a ɔhwɛ mi on live obi a ɔnkasa mi bua speakers ni yɛ de si hɔ tenten yɛde maid bɛka ho yɛde tita sato so masua ɛma esu egu mi so da you understand nti obi aba na sɛ wabɛto ebi a veteran di gya naa soro ato na osua na ɔbɔ na ohun mu a onum sɛ no a ɔmɔ ɔmɔ tractor da ɔmɔ bpm ɔmɔ ɔmɔ pcdj rɛ ɔnka ho wɔte aseɛ ɛnɛ ntumi nka sɛ sɛbi mi hu mi bra mi papa ti sɛ dj black ebi a mebi a menim nyumbɔ kakra sɛ ne nti da mekɔhyia no a ɛdɛ no sɛ ɔmenim sɛ ne nti mene ne bɛkɔkya no no if the respect is there let it be there yeah. Yeah. exactly yeah. but bebree nim woba oh, tama ahoma so ne dɔɔso ɛnyɛ tama nuta ɛ tɛma the whole time ahomaso the whole time ahomaso ne dɔɔso yɛyɛ ahomaso no wɔbɛtumi yi sixty percent forty percent na aka ne ahobraseɛ eh. seriously. yeah because. yeah eh. yes just because. maa you know let me say this dj dj abɛyɛ ɛɛ eh, mix yeah. bpm bpm yes but yɛkyerɛ o sɛ yɛyɛ quiz mm. dabɛn ɛna tupac nwom wei baayɛ kora na onim <laughs> but yɛyɛ fold ama no so he is playing from <laughs> the person is playing from the bpm from the oh, top to, to the down nti wo kɛsɛ ne sɛ o mi mɛtumi abɔ o sukuu bɛbɔ ɔbɛbɔ ɔbɛbɔ but. Yeah penny di penny also dey respect ni man say akwa wey mi ban say oba that's what's going on tama. at times i i play certain songs uh, and then na i mean say your boy yibi wa uh, and i was telling one of my djs um, ah, and say ọmọ ni wey afi akwa baako jẹun fẹmi di sa am so mo ole kijo to my room ọmọ ah ẹ dẹ́n nínú nínú nam say yes ọmọ mi ni gbẹku chemi na kẹgbẹ ní àmì wà á kíkìlá lo adote ti tọ because that times na ẹ bọ ayi àní àwọn ìchẹwì àbọ̀ ìchẹwì ɛyi yɛbɔ to awudun ni yu no. edwuma ne yɛ din kura wɔn mu ni sɛ wakɔhyehyɛ wahyehyɛ wekipe around four something you have to be there n'edi funu no ba na woyɛ wekipe no five o'clock ɔsɔ ko dware na ɔsɔ abɛtena yi na by seven yi na start who are you. and you know tɛma ne a tɛma mpa sɛ tɛma na tena yɛ ne so tɛma first den times i don't know sɛ sisi asesan deɛ a wekipe no ɛnti sɛ. Eh, akanfoɔ deɛ no a yɛ ma wɔ aseɛ no no yɛtumi gya wo no funu nkwa wɔ yɛ ba wobɛkɔ no akyale gbɔn yɛ no si so ɛsi so bɛyɛ ten o'clock a to ahomakye five o'clock ɔbɔdame na ɔdi gyina mu ana ɔbɔ we need to learn yeah. we need to learn yeah. i'm still learning nyankopɔn na ma pɛpɛ sɛ bɛdɛdɛ eh, mehu <laughs> me mene gyeeɛ me sɛ wo oh, kyale eh, was a time medwen ho i think medwen ho was ɛbɛduru me bi nti dɛ bɛn na meyɛ mehu nti one day mi wɔ page so na mehu wɔn nama na me peke yɛ na me save yɛ so awɔ na ma ma ahyɛ da monitor nti hmm. me behu wɔ ha ah, na na me se no akɔnɔ no ani nti me fi akɔ yɛ na me tape nɔma na na mehu sɛ no akɔnɔ no ne kyale yɛ nyame ɛyɛ na sometimes me ankasa no me fi tamanu town but saa kuro no ankasa wofi saa kuro no mu na sɛ bia wokɔ establish wo ho na sɛ wosan kɔ kuro no mu a de si difference. difference we see difference because ọmọ ọmọ wɔ hɔ no mi nkasa ebi a ɔmo nim they know ebi ti sɛ mi fa sɛ mi mi mi nipa ti sɛ dj mother say dj mother is yeah. still in town mother. he still making the way ɔyɛ naa saa dj mother yes nti sɛ wodu kurom wɔ bɛka sɛ ah na dj mother ɔdɛm wɔ kurom ha no ɛnyɛ kurom no nyɛ sɛ wobɛfi kurom a sɛ wayɛ yie o yesu bɛ fi kuro lɔrɔ sani ɔyɛ ne na sound na ɔsɛti quality sani nyɔma na ti na saa wati ase o kɔ tunu sɛ dj mu na ɔnua ni ye ɔnua ni ye wati ase nti yɛn na yɛ fi sɛ no the way nyɔma kɔ no we need to challenge we need to leave the town and go and learn something from outside ne yɛ ko gyina o bɛ kɔ no challenge mimitumi mimitumi ba afiriki ko nyinaa o ɛbɛ chɔki bɛ wednesday ne ma chɔki ne ma tie obi wɔ hɔ bɛka sɛ bi a mɛ jiri but mi ni mi sua shows bi wɔ yɛn bɔ olu tan sasa ni those kind yɛn bɔ but mimini mi mɛ ko share mi nkorɔfo na mɛ bɔ so allow me to go out and go and learn ɛdi jɛ juma deɛ. challenge si yan bi o ni baara ɔnɛ na o egofu wa yɛn no yɛ nim o yɛn no at times i dey see there and the things ah na me kura obi ka ah go yo go media screen. school yabrɛ yatwe truck ɔbɔ see power sounds mebɔ mesumi bɛ bɔ yi mi bɛ hande yi ofiri hɔ kɔ yɛ mebɔ eh. sunsun ɔbɔ sunsun eyi mebɔ mebɔ ɛɛ eh, ah, okokin ɔbɔ okokin ɔbɔ okokin mebɔ okokin paa ɛwɔ eh, ɛɛ oh, ɛɛ awudum sansiam sansiam wɔ no oh, ɔda so wɔ hɔ ɔwɔ basaw de ne ni ɔbɔ no wɔ hɔ ɔwɔ hɔ. den tank na ibi Tom Jones. Tom Jones wɔ hɔ Tom Jones sound still dey. wɔko na mɛ ɛbɔ wɔko. you see say now the sound is uh, the the industry become like criming. ɔwɔ oh, okay. criming nti work wɔ hɔ work wɔ hɔ still oh, but industry ɛkɔ sɛ yɛ fo it we follow the industry nyɔma ketekete na aba no if you don buy the stuff they don they don rent you wow. now more than half lenerics and all that and all that nti okay. who are you going to buy those kind of things in tamanita wọn ɛbɛ fɛ o that's kind of maybe small prices na ɔmo gye ne ti but forget it tɔ o tɔ a na sa o ba na o gye hundred million a wonte so ɔkɔ abɛba because you have a quality sounds yeah. but yɛfo nti ɔma ɔmo nim sɛ ɔmo pɛ sɛ ɔmo yɛ saa they are still there hmm. simple is still making sounds simple wɔ about more than more than ten boxes and all that ten boxes of bases but is still making the old life now life but now. people are taking our, kofu yɛ our, our farmer boss chale dama de nyakubu nsira omo yɛn pɛni fɔ nyakubu nsira mr sad i think say my brother be i i took to uh, ship out to my hometown at kedi. ɛɛ awo mi de ne bɛ two sounds ɛna mi de ama aka wɔn mekae mekae chale yabro ɛbɛ fa jose ami. Charlie, why are you happy? <laughs> As see say, you, you win some awards. Being <laughs> I, why do I want that? Oh, uh, I win one award inside 2021, mm. which is best hip hop of the year. Okay. And also 2022 was the whole year was bless blessing the blessing year for me myself, where I didn't believe myself that I can get to somewhere that my name is reaching. Mm. Yeah, because I win two award. Okay. I win one EP, be, uh, best EP, best EP song of the year. Okay. and best uh, best high uh, high life son of the year mm. and it was blessed like i don't even know that i i, I get people who can vote for me mm. like how me myself because the high life son of the year no mm. i didn't remember the last time me myself i vote one wow I didn't remember. But the fans voted for. But you. the fans voted for me, mm. posted the picture okay. here and there and stuff, and wow. make the the this thing, the organizer stuff see that oh no, this guy was is is big guy, so mm. like if we take the award self give him, it's not any problem. Oh, okay. But I went the show, I meet big men where we talk, we laugh, they take me very well. Mm. It was so blessed thing for me myself yeah like life and kasa there what i i learn more for inside is like respect yeah. is needed yeah yeah respect is needed Don't see yourself say like you, know you are you, like mm. you dey get you dey get to big men so you go think say oh that's all be that's all yeah. if you see your brother you go think say oh chale you are not my level yeah. no yeah. life is not like that yeah. because nipa twere sɔre ɛnɛ na wawu ɛnɛ mɛtia sɛ kakaka ɔha dwe ɔha dwe o ɔde togo ne ha me <laughs> so, <laughs> so I don't even know where we take life to go. Yeah, okay. Make everybody know say yeah, life is something short. Okay. If you God take am, I take am. If God give you a just stand some okay. because you don't know the time God will call you. Okay. And also try and do the best thing this earth. Okay. If you don't, my brother, like you can't reach some places mm-hmm. and you, you can't more of people will reject you because of your lifestyle. Yeah. It's yeah. True. It's true. More of people will reject you but because of your lifestyle. Okay. Yeah right. So you, you have you have some song. I think that the video will come out very soon. Yeah. Yeah. The video, no. What's the title of that song? Rare money. Rare money. Rare money. Okay. And also the video we are working we are working on it. And oh, okay. Now I sent someone to go and beg somebody like Nijanta. Nijanta. Yeah, it's in it's in Temanui town. Okay. Tema Agbafache or so something ah, like ah, that. Ah, okay, okay. Yeah, Nijanta. Like I I sent someone to him to tell him that I want I want to come and shoot my last video in his his place. Oh, okay. He, he built a new house. The house is very nice. <laughs> wow. Very nice house yeah, at um, yeah. the top of the stadium. Mancha Park. Mancha, Mancha Park. Yeah. yeah. Oh, okay. Now we got a new stadium at new Town. Seriously? It's a big oh, stadium. Oh, at Mancha Park. Mancha, Mancha Park. Park. They turned the place as a stadium. Mancha Park. It's like a skip meal. Mancha Park. Meridian FM. Meridian FM is back. Oh, oh, okay. Oh, okay, okay. If you see, if you see the stadium, it's it, it, it crazy. Wow. Yes. Seriously. And the man to build a nice house. So when you stand at the top Ma of the eh, house. Ma Ma Maya. Yes, oh, back of yeah. the uh, Meridian so, FM. I'm planning to wow, finish wow, the video wow, this month. Wow. Yeah, I'll finish the video this month, and by next month there it will be TV tour, then here and stuff. Everybody mm. will hear. Then they go feel am because this year there this particular yarn yeah, yeah. it's is for it's for me. the time you come you that, that thing will be repeat say carry this year this year. oh <laughs> yeah it's for me because yeah. only god sef know. Yeah. god sef know and all the people that then they around me wey dey be big men. okay. before we enter the yarn inside one man chat me say Charlie this year I'll feature you okay. which is with Lafineto. Okay. That guy like that man is he begin the own uh, eh, uh, eh, Fala Nation group. Okay. He is the CEO. So sometimes he, he comment on my picture and stuff. We chat on WhatsApp. We laugh. And this year before we end, we, we they can't end the year. He call me video call. Okay. Say Charlie, this year uh, prepare yourself oh. if you are drop to ghana yeah, me then you go get everything one track. go happen tell me go lis ten to that particular track uh, real money Uh, the video will come soon. I mean, Charlie, we did top, we, we did work things out. From Jude CMB, take win awards. Take win awards. You just you saw it on uh, Facebook, you saw the video, you saw the pictures live on Facebook. You are still live on Ghana Talks Radio, the richest selector, DJ Kobe Rich in the building. Yeah. Jude CMB. Mike Band in the building. We did when I grind the hustle, you did house to watch movies. We are not here to joke, you know. Get it! efiase sɛ madɔso yɛwɔ mu efiase sɛ madɔso yɛwɔ mu efiase sɛ madɔso yɛwɔ mu mujika ne ma all weekend all, all the hits mujika, all weekend all, all the hits mujika ne ma Ghana Talks Radio yɛpɛ sika papa sika papa yɛpɛ papa sika papa Yebe sika papa. Yeah. Sika papa. Yebe sika papa. My bed. Sika papa. And for me, we my family to feed. Let me say my grand. I'm here to impress. So many ways with the grind on street boys. So I never tell, but still with the grind. I got if I wait, if I make steady there, man, number a day. If I get manifest, then by seven, I see me, I don't care. Guess not a better play on my. Mm. You, you don't want money, I don't want money. I ain't about somebody, that's more money. Everything I better me, yeah, you might need to pay skinny big go America, I test money. who will be a family time and I'm gonna go somewhere like I said, be scared from it in my album. Last you know, bitch, I want quite a nip by by the day. I mean, I don't know, come back up. One quarter, one chile, be the margin or so. Someone went in and put it out of. I said, that day, I mean, I see the enemy inside in the end, we'll condom. Yeah, Bessie, you got, Yes. Sika papa, si sika papa, sika papa, si sika papa, sika papa, yape sika papa, sika papa. Awo mauka, panu blainame, mule icho ya, nyakepe mato mato, ekamenya, pa la eholonyo le yenye chambe ma ova, emwame oklandova. obe mau maunonye maunobinye kɔtiakɔtia obe hunye ɖo la kɔla nyigba ye mukpɔ kaka be matrɔkɔ megbedome obe gbeɖegbeɖe megbedome trɔtrɔ mugbale o ye mukudzi yi pastɔnye gbɔ pastor Kalisto Ye mu te kro la kome ne be ne dogbe le tanye Ne nye chama kwa dede Ne ma le biblia la modome Ne ma forget me mo Et et ekamema ekamema evyasisa madosu yewo mu evyasisa madosu Moudika, mu evyasisa m'a yewo mu mujika nema pleuri jova mujika nema va jova mujika nema si jova chale yepe sikapapa sikapapa yepe papa yes. Zika papa ya yabe Zika papa Zika papa ya yabe Zika papa Zika papa ya yabe Zika papa Zika papa ya yabe Zika papa Zika papa we the love money we we we the love money Zika papa ya yabe Zika papa Zika papa ya yabe Zika papa Juicy and B sika papa yabe sika papa Zika papa Yebe sika papa Sika papa yeah. Yebe sika yeah. papa yeah. Sika You know this song is a banger This song is a banger uh, No wonder say Wazi nanka se kure unu mwimu uh, eh, Video ni jabadi anache se bebewu Because Charlie track with ye eh, Bibia bigwom wati ase ayi sɛ jɔlɔf spices ni bi wo mu kakra ntos kakra mɛko kakra eh. gin no nso dɔɔso wo mu a kɔbi ni ɛni ɛsan wɔn ɔnga yi lele yi na ɛkɔ yie papapapa jɔlɔf dɛ dɛ in fact charlie the track dey be so e dey e dey uh, streaming platforms. yeah e dey all the oh, all the audio mark audio mark everywhere even e dey uh, uh, ghana. Hit hitsongs.com. He, yeah, yeah, yeah, yeah. yeah, yeah, yeah. He did that. He did that too. So everybody so people go there, yeah, yeah, yeah, just go there and download that. So it's Juicy and B. And they call this one real money, real money. Charlie we Street Banger. Sir. Hey, eh, street banger. We there the papi were there when come when money are there there. Everywhere. Charlie, if you be street boy, you be hustler. Yeah, this song going for puppet. Ah, Charlie, yeah, there na mo tete ni. Anywhere though, we be kwara sound system ni bomu a. Ghana kasa yempɛ no kre serious o. sɛ obi to dwom na dwom no yɛ futu a. yɛn pɛ. yɛn pɛ na yɛtu ne yɛ pɛ. nti na mɛgye asɔre yi no na atwom no dɔɔso <laughs> ɔbɛka kyerɛ sɛ wɔyɛ wiase nyuma wɔyɛ so na ɛyɛ futu dwom no o. yɛka nyame nyuma yi wei. yɛpɛ sika papa wɔka sɛ kwasɛ sika papa dɛ na ebi tuma yɛ o ah. tena wiase na nye sika papa na hwɛ ɛbɛyɛ o den. serious. oye mɛka no kura no kyerɛ o ah. because sika papa na ɔka no onim sɛ yɛ futuo. yɛ futuo nyum biara yɛn pɛ bɛɛde eh, asɛm a like ɛde biribi bɛbrɛ hɔ no wobɛka sɛ o oh, yɛ na ɔbu ne mu yɛmpɛ yɛmpɛ adwuma kyale yɛ vibe listen to the sound akwana we we feature no so you good the rapper yeah yeah yeah yeah, yeah. Oh, my yeah. band my band yeah, yeah yeah he's also good he was on point na dia dey na also do the wura uh, mu uh, a togoni a ɔno ɔka twi ni ana ti a ɛkyɛ asɛm o ɛnti video de ba out video de ba out i think uh, uh, by next two weeks or three in the day, then the video will be out. Yeah, yeah, yeah, yeah. Stuff like this particular month now, yeah, yeah, yeah. So just, just checking them up. Charlie, what management is that is saying? Oh, management in there, Charlie. We, we still we still on it because more of managers managers are coming, but how they are bringing their paper and stuff like my I'm not happy with it. I think uh, so, yesterday someone sent me uh, uh some <laughs> contract forms and I was like, oh, Boyale. <laughs> I mean, a guy who has recorded about 50 songs. He's a sound engineer. Wow. A, a, a, a video director, mm-hmm. editor, mm-hmm. a cameraman. Only it, one person. One person, though. <laughs> and you, you, you are telling the person that you want to manage the person, and you give him 30% you you you take seventy percent. for for a manager will take the seventy percent. seventy and the artist will take thirty percent. I was like. o oh, o oh, blacks why. wo a wo a wo n ti juma na se ne industry na se no o bɛ kasa ɛyɛ manager juma nti o bɛ yɛ. serious. yeah yeah because. I can't remember I speak why? with I speak this this issue with some young artists in my area, but the guy was telling me that if it was him, you sign the contract. I say, hey, Charlie, me, Seriously? the place that my name reach and the place that I'm going and people around me, I can't sign some foolish con- contract mm. where tomorrow I will suffer on it. No, I can't do it. It's serious. Yes, I can't. I can't do it. And also, like the managers, if they are coming, make them come with a good heart. uh, make them come with a good heart because for me like this i plan for myself that any person who sign me any everything the person want i will do i will do i will do for the person oh, okay but my percentage i have to achieve it okay because i'm killing myself for the person to achieve something in life yeah yeah if it was like three years contract with sign safe like I'll, I'll make sure to the person that at least one year there will benefit on me. Okay. Yeah, at least one year. Mm. If it, even if it is it is one song that I make and the song make blow, the person benefit on me. Benefit on you. Yeah. Right. And I, I I know that my God too is aware that oh everything I do he bless me on it. So right. I can promise to every management that if they come to Juicy and be like, it will be very cool and bad. Yeah. All right, so today, I mean, today it was extended version, you know. That's <laughs> actually my own boss is around, so I, you, should, you should forgive me today that I've extended the show to this hour. I mean, we are supposed to close at 10, and it's now 10.37. Uh, yeah, that is how the show is. At times when it gets interesting, you can't even stop. This is it. I'm the richest selector DJ Do You see, MB Charlie, if you want one or two shout outs, just I'm gonna give it out. Yeah, big up to DJ uh, Rich himself, uh, D Bless, mm. Darangi Star, yeah. DJ Wazi, yeah. Natalie, Adise. DJ Wazi official. Yeah, DJ Wazi <laughs> official. no, <laughs> no, how, how did you get this name? I mean, <laughs> Natile Natile Adisef and Muse Lafinito mm. Minoma dem plenty all the Fala Nation group Charlie big up to you guys so oh. you people dey do all the things I love you people guy you guys so oh. make people continue to do more of things for me the video dey come the video dey come when yeah. the, the video drop to you Charlie go come around and we go go talk about the video too so ati ase yɛ nye biribi akɛkɛ yɛ de hyɛ dɛm ne ayɛ package ne apia de abana. na ayɛ kama paa Charlie wazi. Yeah, eh, Charlie. Yeah, yeah, yeah. Is it because Charlie? Because boss. <laughs> Oh, T. Eh, you be my boss. You be my boss. My boss. You be my boss. Oh, so my boss. The baron. The boss bobɔ nnwuma ne yɛdwale yɛdwale fifia ne yɛbɛgyina hɔ te kakra saa pab ne ɛwɔ saa npp sport nkyɛn hɔ nom no saa ndc npp ɔmsɛ no mbom ndc ne npp ndc wɔ akyi hɔ ɛna npp wɔ biribi ase sei no ɔsɛ wobaa no tan kora kyɛ meba ni town bɛɛ eh, eh, ten years o. o oh, no o nya o nya adiɛ o nya adiɛ. my sister too dey there my elderly sister dey still dey there. edwuma na ma edwuma ma superstar na dɔs too much. yɛrɛ bɛ hɛ o. ìtẹ̀yẹ́ o at least oh mi ni yẹn bá dọ́ mo hu mi pẹ̀ ee eh, kyerɛ super star wata o. I think one day ẹnu bala fẹni asitati aka chale amadimi rira cordless ẹkọ ẹkọ. cordless. Charlie, people dey. people dey people dey. people dey. sese um. sese new town deɛ frankly speaking mi ankasa mi kɔ hɔ i'm happy for them. Wow. because nkɔfɔ investment bebree. Oh, oh. cordless. Um, guy bi amepa de bi so a wabie studio hɔ tom photo studio as in uh, tom photo studio connect oh, okay. ɔno so abrande no hɔ nice, nice. montekalo so wɔ around hɔ okay. i think cordless wɔ hɔ nti at least yɛ biebie ɛɛ container container so yɛ hɔ nice nice ɔna ɛna ne bɔ so. ɛnura kura mo yɛ yes i think duku party and all that chale it it, wasnt easy. container ɛnɛ ɛnɛ ankasa ɛnɛ ankasa ɔmo yɛ show bi wɔ wow tamanu town to the world and it, it it's massive ìfẹ́ wọ bèbí ẹ eh, Bankoma ọ um, sweet talk pap ɛwɔ eh, sweet mother top hɔ oh. yɛbie some wei bi wɔ hɔ paa nyasɛm ketewa tamanu town to the and never share. water ne bɛhwɛ chale yɛfi hɔ kora na yɛba nipa sɛ tapo no adeɛ wɔ it was it, it was crazy man wow, wow, yeah wow. shout out to everybody yeah, yeah man, yeah man. chale mpɛdi yɛbɛsɛrɛ ba bɛ tele kakra ne kokutu bɛbɛsɛ ade kakra shout out to yeah shout out to my crew yeah. official family okay. and uh, my mom my yeah. dad mm. my big man also oh. kobe richie yeah all my fans but um, let's see me worry oh, but this year <laughs> ọbẹ wari. watch out. ọbẹ wari this year. make the girls dey new camera. yeah oh. <laughs> this year mi wari. ọba ni n ba yẹ ma this year mi wari because me oh, thirty first mi kọ sọrọ no <laughs> that is my biggest praying. Oh, okay. ami mi de tu yan ni biggest request mi de tu yan ko po ni mi sẹ nyankopɔn mɔ mi ɔba no a ɛda m akoma no so na wonte m aseɛ no mewɔ that is ɛka me mpaebɔ no i want to do it yes just because even ɔba no wɔ hɔ koraa no a ebi a ɔnyɛ me fe mpadeɛ ti nyankopɔn ma ɔbaa ɔbɛte ma seɛ mm. sɛ ebi ɔno ɔbɛte ma seɛ deɛ because my job you know mm. sometimes mi fifi friday mi kɔ fi tuesday okay. because monday wo de fa ne sɛ ɛnɛ ɛnɛ ɛnɛ holiday yeah. friday i went out saturday mm. sunday monday holiday mi kɔ fi tuesday nti wo yɛ ɔbaa na wɔn ti mi dwuma na se how can you marry me dɔkɛ sɛ ne wakɔ da beebi na o ne ɔbaa ne ne all that. ibi kura abɔ ɔbaa di already so kura ne yɛn na ɔkɔ yes nti yɛ dɛ kaka sɛ we gay yɛfrɛ no adwo anaasɛ ɛsɛ no si ɛyɛ adwuma yi ɔwo nim yɛ adwuma yi nti wɔ gay kora no unless ebɛ wahyɛ kawa ansa ɛno kora po no na obi twe ma wo kawa no hyɛ wo no a wo scratch no akasa no gyina wo nkyɛ pampee ɔtwe wɔ kɔ ɔhwɛ nkyɛ na wo adwuma ɔmo sɛ ɔmo ara no bɛka sɛ dj spam a ɔmo a dj spam ma it's true it's true because eh, uh, this, this, this, this industry wey we dey inside every program i went there uh, i dey see say the djs dey dey carry the ten percent. mami mami ọmọ buwa mami chọ ọmọ buwa mami chọ ẹ djs ọhún djs mcs ni ọmọ pẹ̀mà sí bìbí ajẹ́ mc pẹ̀mà pẹ̀. because dj o jìnnà machine ekyi dj bíyà ni o ka bọ̀ nyọ na ọba di tu bèbí twiri but mc na ọ̀nyá ọ̀nyá hype girl ni sẹ́ ọ̀chálẹ̀ big up to you girls na ọ̀bẹ̀jẹ̀ nà ma na ɔna sa bɛka sɛ o mi nɔma yɛ se se se se dj minim dj bɛka sɛ ɔbɛ fɔ mɛko fɔ sɛ ni nɔma yɛ se ti sɛ ɔkɔdzi ni back door dj sinɔ mu dzi nɔma nɔ anda dzi. ooo jesus yɛn fɛn ma yɛn fɛn ma sa mi mi jɛ o mi hu mi fresh kɛkɛ bata o bua. because because you know what because <laughs> if you are sometimes you are see my boss in status eh yeah. like. Eh, Ade, Ade, Ade afraid. No, no, no. Oh, you know, ah. one, one thing that people should, should know is that if some people can even pay you, just yes. boost the keke ah. because of followers. So DJs mpacho mama me be birthday na eya eh, na abebo amam. It's simple. Then eh, birthday na na it take go one corner inside. Onye who say ojina mana say yeah, apeno. Eh problem like by that that statement now making it, I'm very proud of it. Eh. Oh yeah. So we need ladies uh better yes. And then your girlfriends no better. Also mutians here. Just because yeah, for real. Also mutians. Well, I can remember. I know one DJ like this, he girlfriend like he get, he get girlfriend like 15. Oh, oh, by a few hour. Oh, by a few hour. Yeah, you feel what I'm new town. Ah obi awo nine o. Oh, eight eight girls <laughs> nine with nine. eight girls nkola eight with eight girls. obi a ọdẹ baako awo tu ọdọ ọmọ aka na one one. one one one one one one. Charlie, it, this is your branding. Yeah, branding. You go to social media, DJ Waxy Official, Facebook, DJ Waxy Official, mm. Instagram, DJ Waxy Official, mm. TikTok, DJ Waxy Official, Snapchat, dj waxy official, yes but everywhere but who person ye business i just contact me on my whatsapp you know no no but make sure say o ti hin fan o i will cut you it be about but business you call me if you no be money don call me that is yes you call me zero two four nine eight one zero that is my business line okay zero two four nine eight mm-hmm. one zero one one five zero two four nine eight. 10115 that is dj wax the official who oh, say be just mami hi na ka check me so maybe wo party na BBC, but if maybe wo wɔ obi a ɔpɛ sɛ da sɛ na medi nka ka no nam se searching you know yɛkɔ yɛ nim ɔbɛbɔ ma wɔ dɛm nkorabo a wodɛ chate no ɛsɛ wala Again, <laughs> oh, <laughs> yeah. Dale, thank you so much. I'm Juice here, me. Yeah, awesome. Oh, my uh people that they see my social media and uh, make ah, okay. everybody follow me there. Yeah, man. Yeah, JuCMB Kofi. Ju CMB, Kofi. is my Facebook name. Name. Okay. And also Instagram JuCMB Kofi Siglo. Okay. Uh, my page is JuCMB One. Okay. So try and follow me Instagram, Twitter. Facebook everywhere. everywhere. I day everywhere. Okay. And also, if you, you are manager, you want to manage me, mm. just contact me on zero five 055 okay. Mm-hmm. three zero one four. Okay. Zero five five mm-hmm. seven one one mm-hmm. three zero. one four, one four. GCMB. CMB. Jale, hala mi make it, make it, make it do business. Eh? Yes, yes, yes, hona jadi ani adi adi. DJ Coffee Rich, the free check selector. Africa style. All right, Yemre, yeah. This is my new song, uh, ah. Yem Party. Fichiko Itakra and Mikiyomi. You call this one a party. Yeah. Eh, kwakutu da so wɔ fie a ɔsɛ dɛ yɛbɛfa baabi ne adeadeɛ a saa na wase <laughs> so so ate asɛ wode wase ɛbɔ bra no tam adi tɔn deɛ hyɛ aseɛ na kwakutu so yɛkɔtoa so da nsoman <laughs> mawu nɛ tida no gebed wate aseɛ All right, so meet you, God willing. On Monday. Nami adumo chana ya meduma. Monday ni eshia. Bibi etimi akama from 2 to 10 p.m. Eh. Eight solid hours. The selector DJ Kobe Rich with this one. One gay. Bye bye. DJ Kobe Rich, the Rich selector. Africa eh, eh, Yeah, man.